wọ́n tún wá gbà wípé ó tún sọ àwọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ di ànábì ọlọ́run ó sọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ di revelation recipient ó sọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ di kíni ẹni tó ń gbà mí sí lọ́dọ̀ ọlọ́run abba mùsàgùlà mahamadu èyí ti pọ̀ jù ú èyí ti pọ̀jù ẹrẹ̀ ńlẹ̀ díẹ̀ ṣé christian ní yín ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé ní nàìjíríà ń bí báyìí láti rí bí àwọn wòlíì tí wọ́n ṣe ń sọ àwọn èèyàn di ẹni tí ń gba ẹ̀mí sí tí wọ́n ní ẹ̀mí mímọ́ ń bá àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n sì dá skul kan sílẹ̀ tẹ́ ń pè ní school of prophets school of prophet iléèwé àwọn ògìṣẹ́ ọlọ́run ibi tí wọ́n ti ń kọ́ àwọn èèyàn bí ẹ̀mí mímọ́ ṣe máa ń sọ̀kalẹ̀ ẹ̀mí mímọ́ o bó ṣe máa ń sọ̀kalẹ̀ àwọn náà dá iléèwé yẹn sílẹ̀ àti ẹ̀gbọ́ tiwọn wípé ó ní bọ́rọ̀ tiwọn ṣe jẹ. tó fi já síbi ó já sí wọn ìwọ tó o wá ní mùsùlùmí nìwọ kó o lè mọ̀ pé èé ṣe mùsùlùmí ìwọ Mirza Gulam Ahmadu wo nǹkan tó o lọ́ọ́ jẹ́ wo tó o lọ́ọ́ jẹ́ báyìí òfúùtù fẹ́ tẹ̀ ní ọ́ òfúùtù fẹ́ tẹ̀ ò ní ọ́ ọ̀kọ́kọ́ ló jẹ́ ìmáàmù màdì a mú àdìsí wá àfi já ọ nírọ́ o tún lóòtún jẹ́ mọ́ríyámà olóòtún jẹ́ ísá atúmọ̀dìsí wá àfi já ọ nírọ́ olóòtún jẹ́ ànábì àti òjíṣẹ́ a tún mú àdìsí wá pẹ̀lú àyà kùránì súrọ́tùlẹ̀ azab Quran thirty three verse four c tó sọ pé ànábì ní káátámà nàbì yìí tánàbì fún ara rẹ̀ sì túmọ̀ káátámà nàbì yìí sí pé òun ni wọ́n fi terminate òun ni wọ́n fi end òun ni wọ́n fi finalize àwọn ànábì ọlọ́run tó tún sọ ọ́ lọ́rọ̀ míì wípé nítorí náà kò ní sí ànábì lẹ́yìn mi kò sì ní sí ògìṣẹ́ lẹ́yìn mi mọ́. lẹ́yìn ìgbà tó fi rẹ́ joyè ànábì àtògìṣẹ́ tán ọmọ rẹ tí wàá ń sọ nísìnyí wípé ẹgbẹẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ẹgbẹẹgbẹ̀rún àwọn ènìyàn ni ìwọ tún sọ di ànábì ọlọ́run the recipient of revelation ẹni tí ń gba wáàyí tí ń gbà mí sí èsì rí wọ́n fún ọ lépè ni tí ẹnu kì í fi sìn lẹ́nu afọ́kèémù rẹ̀ ìwọ kan yìí náà ní màdí ìwọ kan yìí náà ní Ísá ìwọ kan yìí náà ní gbogbo àwọn ànábì ìwọ kan yìí náà ní gbogbo àwọn òjíṣẹ́ ó tún wá sọ kó o tún sọ. So, àwọn ọmọ ọjọ́ rẹ̀ dànábì Dr. Saheed Tìmẹ́yìn sẹ́yìn náà ti dànábì báyìí ẹ́ ṣe é ti di ànábì kẹ́ máa fi kókọ yín Dr. anabi Saheed Tìmẹ́yìn Musiliu ẹ̀rí bẹ́lẹ́ digbí ṣé ìwọ náà ti dànábì báyìí kọ́rọ́gà yín wọ́n sọ nípa rẹ̀ pé many thousands of persons many thousands ẹgbẹẹgbẹ̀rún àwọn ènìyàn òun ni wọ́n ti jàǹfààní agbára ẹ̀mí táwọn náà ti lè gba wáàyí ẹ̀yin ìjọ amadíyà ta ló ti rí wáàyí gbà nú yín kó pè mí sórí aago ta ló náà ti di ànábì nínú yín. nísìn ọ̀nà méjì ló wà nílẹ̀ fáyìn ìjọ amadíyà láti dànà bí irọ́ ọ̀nà àkọ́kọ́ ẹ sọ pé ń bá gbà nàbí wa gbọ́ ó lè ti pàṣẹ gbígbà nàbí wa gbọ́ kó náà dànà ọ̀nà kejì ọ̀gá yín sọ pé àwọn èèyàn àwọn èèyàn ni wọ́n dànà bí nípasẹ̀ agbára ẹ̀mí òun. so ta ló ti dànẹ́bì nu yín ẹ pè mí sórí aago ẹ pè mí nìsín a fẹ́ bá àwọn ànábì wẹrẹ sọ̀rọ̀ nínú ìjọ amadiya ṣe ẹ mọ nọ́mbà tẹ́ fi pè mí sá zero seven zero fifty three forty four eighty two thirty two zero seven zero fifty three forty four eighty two thirty two ẹ̀yin ànábì nínú amadiya ẹ̀yin dà. níbo lẹ wà ẹ pè mí báyìí o ẹ já gbóhùn àwọn ànábì wẹ́ẹ́rẹ́ nínú ìjọ amadíyà. ẹ wò ẹ má dán wèrè wò ẹ má dán wèrè wò ìsìláàmù ò gbá rẹ́dẹ̀rẹ́dẹ́ tẹ̀ ń bá a ká yìí ìsìláàmù kò gbá rẹ́dẹ̀rẹ́dẹ́ láàyè kankan rárá àtọ́ọ̀. The prophethood has been terminated. The prophethood in Islam has been terminated. It cannot be re reversed. It can never be reversed. It has been terminated. Wọ́n ti mú òpin bá jíjà nàbí Ọlọ́run. Nǹkan kan ò lè yí padà mọ́. ṣe wá rẹ̀yìn tẹ ń sọ̀rọ̀ ayé di ànábì ọlọ́run yìí ẹ̀yin ọmọ ìyá ìlẹ̀rọ̀ nájímùdín ìyọ̀lá ọmọ ìyá ẹnjìníà sábìtù ọmọ ìyá àwáwù àjídìkẹ́ gbogbo yín yẹn tẹ́ ẹ kóra yín jọ ẹ̀yin ọmọ ìyá síkírù síkírù gbogbo yín pátá kúlùkùn dàjàlùn asòkùn sẹ́sìn nìyí kazabun ògbólógbò òkúrọ́ nìyí dọ́ọ̀lùn mùdìlùn olùṣìnà nìyí tí ń ṣì àwọn èèyàn lọ́nà ayé tẹ́ ẹ jẹ ẹ mọ̀ ayé pé a sì ní orílẹ̀-èdè sẹ̀ríà wàhálà ayé tẹ̀ jẹ nù ayé tẹ̀ jẹ nìyẹn o ayé tílẹ̀ rọ ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ni ayé pé a sì ní orílẹ̀-èdè sẹ̀ríà a wà ní secular state and in a secular state every nonsense is constitutional every nonsense is constitutional gbogbo wèrè ló bófin nàìjíríà mu in as much as you are not involved in coup níwọ̀n gbà tó o bá ti wà ní ẹni tó dìtẹ̀ gbàjọba tó o sì ní ẹni tó fẹ́ dìtẹ̀ gbàjọba so every nonsense is constitutional gbogbo wèrè ló bá òfin nàìjíríà lọ and that is why Mr. Guru Maraji is there at the toll gate claiming to be the lord the creator on the surface of land ìyẹn náà lọ́pàá tó fi gá sí pé irú omi irú irú gúrú màrájì tó lọ sẹ́ àlùjọ̀nù wá nílùú nílùú Mirza Ghulam Ahmadu tó lòun náà ló fi lè yanu kó máa pèrè ẹ̀ ní olúwa lórí ilé ayé so that is why I say every nonsense is constitutional in Nigeria except cool except cool cool the tap gbogbo èsì ìbá fẹ́ sí nàìjíríà ó bófin nàìjíríà mu bí yẹn bá bọ́ títì tó bọ́ rẹ̀ sí yóò ti rìn lọ ẹ̀ ní ẹnìkan tí ó dá dúró bẹ́ẹ̀ bá dúró títì tó bá ń sọ yín pé òun ni olúwa yín òun ni olùgbàlà yín òun ni kinní kan yín nobody will arrest him nobody will arrest him wọ́n sọ pé òun òun òun òun kí mo fẹ́ pè náà o ó ń lu àǹfààní àǹfààní tí òfin nàìjíríà fún un pé ó lè sọ anything àmì ẹran tí o bẹ́ẹ̀ bá kù láyé ọ̀run lẹ́ lọ o ẹ̀yin òkúrọ̀ yìí ẹ̀ lé látùbọ̀tán dáadáa o ẹ̀ lé ní àtùbọ̀tán rere anyway Mirza Ghulam Ahmad ń tiẹ̀ òun ò wulẹ̀ látúbọ̀tán rere ná kò látúbọ̀tán rere ńṣe ni ó ṣépè kọ́lẹ́rà kọ́lẹ́rà náà sì pa á nípakúpa ẹ lọ túbá ipò ànábì ọlọ́run ó ti dópin ipò òjíṣẹ́ ọlọ́run ó ti dópin ẹnì yòówù tó bá ń sọ̀rọ̀ ọlọ́run lónìí kì í ṣe tọ́lọ̀ ń bá sọ ni ó sọ pé òun ń sọ alukurani tí sọ̀rọ̀ ọlọ́run láàmú kà ṣetí gbọ́ àwọn èèyàn àdìsí ànábì láti máa ṣe àlàyé rẹ̀ nítorí náà gbogbo nǹkan tí Mirza Gulam Ahmadu sọ ìpátá irọ́ ńlá ló fi pa o irọ́ ló fi pa gbogbo ohun tó sọ ìpátá irọ́ ni ẹ̀yin tẹ́ wá gé ìjọ amadiya sẹ́ńtẹ́ ìjókòó tì náà nì ẹni tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó tako làákàyè tó ta kẹsìn sẹ́ńtẹ́ ìjókòó tì nì abalajọ táwọn àfáà yìí fi lè jáde wọn ò lè jáde wá pàdé mi mo ti sọ fún yín ní episode one episode two nígbà tí mò ń analyze letters tí ń bẹ láàrin mi àti ìjọ amadiya wípé wọ́n kàn ń tìràn mọ́ wípé mo ní káwọn mọ̀ sí àlẹ́ ìsàlámù ni èpè tí mo láàjọ fira wa ṣẹ́ òun gangan ní ń bà wọ́n lẹ́rù sórí tí wọ́n ṣe pé lérè orí àwọn ọ̀rọ̀ yìí ni wọ́n ṣe pé lè lè pè òní mú wọn lè pè òní jà wọ́n tá a lè pè ọba tún jà bí ò sí òkúrọ ìdí tí wọn fi lè jáde nìyẹn wọn ò lè jáde pàdé mi pẹ̀lú ògo Ọlọ́run tó bá wá di lọ́la tó bá di ní ọ̀la Ọlọ́run ò jí wa rí Ọlọ́run ní. jẹ́ kí ìjókòó yìí kó pin síbi tá a sọ dé yìí ibi tá a lérò pa á sọ dé ọlọ́run jẹ́ á sọ dé bẹ́ẹ̀ kò sí nǹkan mí bẹ́ẹ̀ o kì í ṣe pé a fi ń gbowó bá ṣe ń sọ yìí o torí ẹ̀yin ọ̀mọ̀ kó ẹ̀ mọ̀jówó lọ o ẹ̀yin ọ̀mọ̀jówó lọ o owó náà lọ bá yẹ yín jẹ́ báyìí o. àwa rí gẹ́gẹ́ bí ojúṣe ẹ̀sìn fún wa láti sọ òdodo ọ̀rọ̀ a rí gẹ́gẹ́ bí ojúṣe ẹ̀sìn fún wa láti já òpùrọ̀ nírọ́ ni o nítorí náà tọ́wọ́ bá di lọ́la ẹ̀ẹ́dì pé lẹ́ẹ̀kan gbà tá à ń ka ọ̀rọ̀ Mirza ó ní revelation kan sọ̀kalẹ̀ fún òun láti fi wípé kùránì ọ̀rọ̀ ọlọ́run ni bákan náà kùránì ọ̀rọ̀ tòun náà ni ẹ wàá rí kùránì tọ̀rọ̀ tiẹ̀ ẹ wàá rí bó ti yàtọ̀ sí kùránì tàwa mùsùlùmí ọ̀la ní bẹ̀rẹ̀ yẹn pẹ̀lú ògùn ọlọ́run ìyẹn ó sì ní ó kéré parí ọ̀sẹ̀ kan kùránì tí amadu ń Si, wípé ìmísí kan tó sọ̀kalẹ̀ fún òun ó ń fi rinlẹ̀ wípé kùránì o ọ̀rọ̀ ọlọ́run ni bákan náà ọ̀rọ̀ ẹnu tòun náà ni ẹ wàá rí kùránì tó jáde lẹ́nu Mirza Ghulam Ahmadu a wàá kọ̀ǹpìà rẹ̀ pẹ̀lú kùránì tí olúwa ẹlẹ́dàá tó sọ̀kalẹ̀ fún ànábìwá Muhammadu nígbà náà láti wá mọ irú èpè tí ọ̀rọ̀ Mirza Ghulam Ahmadu jẹmọ́ lọ́rùn pẹ̀lú ògùn ọlọ́run ilẹ̀ ọ̀la fẹ́ẹ̀ mọ́ nítorí náà tá a bá rí ẹni tó ní béèrè báyìí ìmọ̀ fi àyè béèrè lẹ̀ báyìí mo ti sọ nǹkan tó tó máa béèrè béèrè lé lórí mo ti tan sẹ́ẹ̀tì sílẹ̀ kẹ́ni yòówù tó bá fẹ́ béèrè béèrè nínú ẹ̀yin tẹ́ ẹ wà online ẹ pè wọlé ẹni tó bá já máa dí ìwọ náà pè wọlé ìwọ náà pè wọlé mẹ́rin pé kwẹ́sọ̀ nìyẹn ló ti gbé lòkè yẹn. Please answer my question. Where are Gulam Ahmad? àlè kí ló kọ òun àlè kazaabu. ókèé ó ń béèrè lọ́wọ́ àwọn amadíyà mi ókèé ẹ̀yin amadíyà ẹ̀yin amadí lórí tẹ́ ní online pẹ̀lú wa. ẹ lè kọ ìbéèrè yín ránṣẹ́ ẹ sì lè pè wá lórí aago báyìí kò sí lè tá ní tẹ́wọ́ gbà ń bẹ̀ kódà kó háìdì nọ́mbà rẹ ẹ̀rù òbodò ẹni tó fẹ́ wọnú odò ó wa. No skeleton in our cupboard. ntọ́ba fẹ́ béèrè béèrè báyìí mo sì fẹ́ fún ẹ̀yin ọmọ ọjọ́ amadíyà ní àmọ̀ràn ọlọ́run bó ṣàánú yín yóò jẹ́ kí ẹ lè mọ pàtàkì àkíyèsí tá à ń pè yín sí yìí ṣé ẹ rí tẹ bá ti ń gbọ́rọ̀ ẹnu mi tí mo ń sọ yìí tẹ ẹ wá ń lọ báwọn àfa amadíyà pé ẹgbọ́n tó tún wí ìyí tí wọ́n máa sọ fún yín ni pé ẹ má gbọ́rọ̀ ẹ̀ mọ́ o ẹ má ṣe gbá mọ́ o àwọn ti lọ gbé wá sí lọ bá ní ayé kalẹ̀ tí ò jáde o gbogbo tí wọ́n sọ kì í sọ̀rọ̀ àkóbá ni fún yín ẹ̀yin náà lo làákàyè yín ṣebí tí wọ́n lẹ ti ń gbọ́ bọ̀ látìgbà yìí tí wọ́n ti ròyìn Mirza Gulam Ahmadu fún yín àwọn òwe tí mò ń tọ́ka sí wọn ò dínà rẹ̀ náà ìwé ìjọ amadíyà ni tẹ́fíkírọ̀ ìwé ìjọ amadíyà ni amadíyà movement ìwé ìjọ amadíyà ni alìsìftà tí màá lò lọ́la ìwé ìjọ amadíyà ni. so ẹ má jẹ wọn tàn yín jẹ ẹ la ojú yín ẹ la ọpọlọ yín ẹ dàwọ sàárè ni o ẹ má jẹ́ kí wọ́n tàn yín jẹ ọlọ́run sì bá mi sàánú yín kọ́lọ́run lè sàánú yín ní gbogbo ohun tí mò ń sọ yìí kí ọlọ́run ọba kó lè sàánú ẹ̀ńtọ́lọ́run bá fẹ́ bẹ́ẹ̀ fún ọlọ́run ọba lọ́ba tí màá fi ní mọ̀nà o àmọ́ ẹ máa yiri gbogbo tí mò ń sọ yìí wò ìdí tá a fi lè bọ́ ọ̀tà ni pé gbogbo àwọn àṣírí wọ̀nyí kò sí tí wọ́n fi pọ́n bébà kò sáyà tí wọ́n fi gbè lẹ́sẹ̀ kò sí àdéhùn tí wọ́n fi gbè lẹ́sẹ̀ níwájú àwa mùsùlùmí tá à ní ku eru gbóná lé wọn lórí eérú ọ̀rọ̀ ni o torí o tún lè sọ wípé ẹ̀hẹ́n tẹ́ ẹ gbọ́ bá nísìn ó lóun ó pẹ̀rú lé wa lórí eérú eérú gbóná ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ni kèé ṣe eérú eérú tí ń bẹ lójú àrò torí náà mo sì rọ ẹ̀yin àáfà àwọn náà ẹ bẹ̀rù ọlọ́run ẹ ọlọ́run o ẹ bẹ̀rù ọlọ́run o ẹ má pa àwọn èèyàn tì o so bó ṣe jẹ́ nìyẹn fún títò insha allah so káàbà rí ìbéèrè kankan gbà á dágbére fún àwọn olùgbọ́ wa wípé ìpàdé wa ó di ọ̀la insha allah ẹ bá mi gbé oríkì amadíyà ẹ bá mi gbé oríkì amadíyà sí i kí ẹ máa fi yẹn kí ẹ máa mú mi sí yẹn lọlé iye ẹ bá mi gbé oríkì amadíyà sí i. àwọn ìjọ ahmadiyya àwọn tún ní kọdíyà níyà àwọn tún ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ́ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá ń retí Isa ọmọ Màríyàmá kìí ṣe Gulam Ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ Kọ̀dìyà níyà kí gbogbo wa lọ mọ̀ dájú kó kúrò ní Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ ó kúrò ní gbogbo wọn o kàláwù fìṣọ ṣọ́wa káàmàdì pèpè ríro bí ìjọ àwọn ahmadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù làwa níbẹ̀. Mirza Gulam Ahmadu àti ṣéhù ahmeda tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú Ibrahim niyas òpùrọ́ ní gbogbo wọn o Eje jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي ذل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته